olólùfẹ́ Oyinmomo ìjẹ́ mọ̀ wípé òwe a máa tọ́ni sọ́nà òwe a máa báni sọ̀rọ̀ òwe a máa ṣe kí ni a máa ṣe àpèjúwe àwọn ohun mèremère tó ti ṣẹlẹ̀ ní ayé kọrin kése òwe a máa ṣe olùdámọ̀ràn olùdarí ènìyàn ní ilẹ̀ Yorùbá oríṣiríṣi ni agbára àti pàtàkì òwe fún àwọn ọmọ káàárọ̀ ojíire lónìí ọ̀rọ̀ òwe kan ni mo mú wá àti ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ tí òwe náà tí ó bí òwe tí mo fẹ́ sọ nípa ẹ̀ lórí abala tòní òwe náà ni a máa mọ̀ sí àkínjẹ méjì lábàá àlàdé nítorí ẹ̀ ṣe kí ni kẹ́ ẹ máa wo ètò Oyinmomo Oyinmomo lètò ètò ní Oyinmomo òwe tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ tí ó lọ báyìí tí ó sọ pé a kì í jẹ méjì lábàá àlàdé orísun òwe yìí wá láti odù ifá Ogbe Ọ̀fún tí ó sì lọ báyìí aṣọre ìṣetán ní jẹ́ may lóríyìn adífá fún àlàdé oníwàtá tí ń lọ rè ń bá wọn dá oko ẹ̀bá ọ̀nà ẹ̀bọ ni wọ́n ní ó ṣe. ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ tí ó bí òwe àkínjẹ méjì lába àlàdé láti inú odùn fá tí mo ṣẹ̀ṣẹ̀ sọ tán ni ìṣẹ̀lẹ̀ náà lọ báyìí. àlàdé ńgbà tí ó lọ dífá wọ́n sọ fún wípé kí ó máa ṣe rere torí pé rere ni ó máa ń pé ìkà kò ní àwùjọ ó dẹ̀ pinnu láti máa lọ dáko sí ẹ̀gbẹ́ ọ̀nà ìgbà tí ó bẹ̀rẹ̀ sí ni máa dáko sí ẹ̀gbẹ́ ọ̀nà ó máa ń ṣe rere fún àwọn aráàlú ṣùgbọ́n kò kì í ṣe orí ẹ̀ tán inú àwọn oore tí ó máa ń ṣe fún àwọn aráàlú ni iṣu ṣúṣú àti omi ní oko àlàdé wọ́n máa ń sunṣu bẹ́ẹ̀ ni ó máa ń fún àwọn ènìyàn ní omi mu ṣùgbọ́n ó ní òfin kan òfin ọ̀hún ni wípé ní oko àlàdé iṣu tó bá fẹ́ jẹ òun ni kò jẹ tó bá jẹ́ pé omi ló fẹ́ mu mu omi ò lè jẹ méjì ní oko àlàdé gbogbo àwọn aráàlú ló ti mọ òfin àlàdé wọ́n ní kí ni tí èèyàn bá ti mọ ìwà aráalé ẹni kò ní sí ìjà ṣùgbọ́n ọjọ́ kan àwọn àjòjì kan wọ́n wá sí ìlú àlàdé ebi ti ń pa wọ́n bẹ́ẹ̀ ni òǹgbẹ ti ń gbẹ wọ́n ìgbà tí wọ́n dé oko àlàdé inú wọn dùn gbà tí wọ́n rí iṣu súnsun àti omi àlàdé kí àwọn àjòjì náà pé ẹ káàbọ̀ sí àbà òun ṣùgbọ́n ṣé ẹ mọ òfin àbà yìí àwọn ní rárá àwọn ò mọ òfin ó ní wọ́n lè jẹ iṣu tàbí kọ́ momi ṣùgbọ́n wọn ò lè jẹ méjèèjì papọ̀ àwọn àjòjì náà pinnu pé ah, kí àwọn kúkú jẹ iṣu àwọn á wá ibòmíì lọ láti lọ mu omi wọ́n jẹ iṣu yìí wọ́n jẹ débi pé ẹ máa wò bóyá wọ́n ní oògùn omi lọ́wọ́ ni ìgbà tí wọ́n jẹ iṣu yìí dé òǹgbẹ bẹ̀rẹ̀ sí ni máa gbẹ òǹgbẹ náà gbẹ wọ́n gidi gan wọ́n nílò omi wọ́n bẹ àlàdé jọ àlàdé jọ fún wa lómi àlàdé ò fún wọn lómi títí tí àwọn àjòjì méjèèjì yìí tí wọ́n fò sọ́lẹ̀ tí wọ́n kú ọ̀rọ̀ yìí kàn káàkiri ìlú sí oríṣiríṣi ìlú ọ̀rọ̀ yìí náà dé ọ̀dọ̀ àwọn ìjòyè ó dé ọ̀dọ̀ àwọn ọba àwọn ọba wọ́n bá Àlàdé wí lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n Àlàdé ní kí wọ́n tó bẹ̀rẹ̀ sí ni máa bá òun wí jìnnà òun ti sọ fún àwọn àjòjì ìlú tó wá sí àbà òun pé wọn kì í jẹ méjì ní ọ̀dọ̀ òun yálà kí wọ́n mu omi tàbí kí wọ́n jẹ iṣu àwọn ìjòyè bá pinnu pọ̀ pé kí wàá ní oore àbọ̀ àti àǹfààní orí àbọ̀ tí ò ń ṣe tó bá máa ṣe oore ṣe oore tán èwo ni kò ṣoore kan kó má sì règún kó ṣoore kó má ṣe oore tán kéèyàn kúkú má kúkú ṣe oore ó dájú kí èèyàn ṣe oore àbọ̀ lọ torí àìmọye oore àbọ̀ tó ti pa àwọn oríṣiríṣi àwọn ènìyàn bíi ọ̀rọ̀ àlàdé ọ̀rọ̀ yìí àti ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ yìí ló wá bí òwe yìí jáde pé a kì í jẹ méjì lába àlàdé ìwọ tó bá ti wá ń wá oore ó wá dé ọ̀dọ̀ ènìyàn ó sọ fún ẹ pé ah a kì í jẹ méjì lábàá òun o tètè kò tiẹ̀ ra mọ́sẹ̀ kò bá ẹsẹ̀ sọ̀rọ̀ kò borí ẹ̀ sọ̀rọ̀ pé ibi báyìí kò sí oore ń bẹ̀ torí wọn kì í ṣe oore àṣetán oore àbọ̀ ó dẹ̀ máa ń fa ọ̀pọ̀lọpọ̀ ìdààmú wàhálà sínú ayé ènìyàn torí pé ó ń pa àwọn ènìyàn ó ti rán oríṣiríṣi àwọn ènìyàn lọ sí ẹ̀wọ̀n ó ti rán oríṣiríṣi àwọn ẹlòmíì sí ìrònú tí torí wípé oore náà wọn ṣe pé mo wá lérò pé ẹ ti mọ ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ tí ó bí òwe yìí jáde láti inú ọdún ifá pé a kì í jẹ méjì lába àlàdé nítorí ẹ ló yẹ kí ni kẹ́ máa wo ètò ìmọ̀mọ́ torí pé ẹ máa máa kẹ́kọ̀ọ́ kan tàbí méjì tàbí mẹ́ta ní orí ètò Oyinmọmọ orúkọ tèmi ò yí padà èmi ni ọmọ yín Balanlé Onísítórì ọmọ Akíntọ́lá lóde ìlú Èkó mo wá ń fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìmọ̀mọ́ pé ó dàbọ̀. ẹ bá wa ká lọ ká ètò yìí.